الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين عن جابر رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم دخل على أم مبشر الأنصارية في نخل لها فقال لها النبي صلى الله عليه وسلم من غرس هذا النخل أمسلم أم كافر فقالت بل مسلم فقال لا يبرس رجل مسلم غرسا ولا يزرع زرعا يأكل فيأكل منه إنسان ولا دابة ولا شيء إلا كانت له صدقة أخرجه مسلم Jabir ibn Abdullah lọ́mọ ayọ́nú sátòun àti bàbá rẹ̀ tó gba àwọn ọ̀gá wa àwọn sọ̀hága nẹ́bùa Muhammad sallallahu alayhi wa sallam oní mo gbọ́ tí òjíṣẹ́ ọlọ́run tálékún kí á ti bẹ̀ kọ́ máa bá a dakhala laha wọ́n là ọgbà oko làbídùn tọ́jẹ́ ti ìyá Mubashir al-Ansoriya ìyá tani ìyá Mubashir al-Ansoriya fi nakhlin laha nínú àwọn igi ọgbà igi làbídùn làbídùn eléyìí kọ́ máa jẹ́ ìtanijí fún gbogbo ẹni tó fẹ́ sọ ìsìláàmù àbí súnà nẹ́bì ló kọ tí è jẹ́ sallallahu alaihi wasallam kò sí àyà kan ní alukurani kò sáàdì ìsì kan tó ní obìnrin ọmọ ṣiṣẹ́ o irú iṣẹ́ wo ni ó ṣe ni o gbogbo àwọn nǹkan wọ̀nyí àmọ́bi kínkín wọlé fọ̀wá díẹ̀ díẹ̀ mo ní wọ́n sọ ìsìláàmù ní kíni ló kọ́ sí èjẹ́ wọ́n sọ súnà nábì ní òkọ́ sí èjẹ́ obìnrin tí apá ọlọ́ba lágbára ọkọ rẹ̀ ọ̀ka iṣẹ́ ilé tó fóbìnrin iṣẹ́ àtọ́jú ilé àtọ́jú àwọn ọmọ primary iṣẹ́ obìnrin nù kò sí èméjì ń bẹ. ìwọ ọkọ tọ́ọ̀bà wa ṣe báwọn ó sun ṣòkòtò rẹ o obìnrin yóò gbọ́dọ̀ máa ráwọn o. kò gbọ́dọ̀ máa ṣe bíi bára o gbogbo ẹ̀ ní ìṣẹ̀lẹ̀ lónìí o bàbá wa ṣe pé tí ó tí ó tí ó tí ó yànjú rẹ̀ ni pé a irú ẹ̀kọ́ wo lọ kọ́ irú fakọ́lítì wo ló ti jáde a wọ́n bá wa ṣe tó ṣe déédéé irú sẹ́wọ̀n ọ̀jẹ̀sẹ̀ tíṣà ọ̀jẹ̀ nọ́ọ̀sì ẹnìkan wá pé ń obìnrin ṣiṣẹ́ nu súnà sunna ti sunna lọ́fẹ́ máa promote ni ẹ má sọ sunna anabi ló kọjá ẹ jẹ́ o ẹ má sọ islam ló kọjá kíni ló kọjá ẹ jẹ́ obìnrin bá ní èdè àti ṣiṣẹ́ èsì haramu bọ́ba ti kíni bọ́ba ní èdè ẹ̀ obìnrin tí ò bá ní èdè ẹ̀ má wulẹ̀ ìwọ náà má wá wàhálà iṣẹ́ létò aláìwọ́ tó níṣẹ́ fóbìnrin ọ̀nà kejì tí obìnrin fi lè ṣiṣẹ́ àbí tó fi gbọ́dọ̀ ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni tó fi gbọ́dọ̀ ṣe kíni ṣiṣẹ́ oníṣẹ́ tá a bá nídìí obìnrin bẹ̀ tí òye kọkùnrin yóò ṣe obìnrin lọ yóò ṣe àrọ́mọ obìnrin tó sọ di nọ́sìn tí ó lè máa àwọn obìnrin mùsùlùmí ó lè máa sí òhun wọn fún un tá a bá wọ ọsibítù tí wọn ò ní máa káràkò ẹlẹ́hàá ẹni ọ wọlé ti ọkùnrin ọlọ́kùnrin nítorí pé ó jẹ́ nọ́ọ̀sì yóò gun lábẹ́rẹ́ gbogbo rẹ́dẹ̀rẹ́dẹ́ yìí kábà kásẹ̀ rẹ̀ ńlẹ̀ àfi ká lóbìn tí ó lè máa gún obìnrin ní abẹ́rẹ́ à bàbá kan wá gbìyànjú ó ṣe lọ́tún ó ṣe lọ́sì ọmọ rẹ̀ ṣe bsc nursing ọwọ́ afẹ́ oní kò ní í ṣiṣẹ́ àgbọ́yé ká gbọ́yé ẹ̀sìn lèyí o mo ní kọ́dà ọ gbọ́dọ̀ ṣe kínní ọ gbọ́dọ̀ ṣe irú iṣẹ́ báwọn maslaha ìsìláàmù íńtírẹ́sì mùsùlùmí ọ̀nẹ́sẹ̀sìtéètì kíro obìnrin bí òṣèké ni òṣèlú sẹ́bà wọn. ẹ̀rí ń tọ́ yẹ kí àwọn èèyàn máa wí òun ni pé irúṣẹ́ wo ló yẹ kóbìnrin ó ṣe. obìnrin ọmọ ṣe sẹ́kẹ́tìrì dàrẹ́tọ̀ dàrẹ́tọ̀ ọkùnrin tó náà níyàwó tiẹ̀ nílé ọjọ́ máa tilẹ̀kùn máa rí i pé wọ́n ń ṣe fáìlì lọ́wọ́ pẹ̀lú ọ̀gá ni haramu lèyí o àbí afẹ́ travel bí director travel pẹ̀lú secretary ìyàwó ìyàwó alátàímẹ́ǹtì nìbàdàn ní Port Harcourt wọ́n jọ lọ lọ́ọ̀jì sọ́tẹ́ẹ̀lì ń gbé pé bí secretary rẹ̀ ni haramu lèyí o. tí sẹkẹtìrì ọba fi tẹráfù pẹ̀lú ọdá náà kóbìnrin ọmọ ṣe sẹkẹtìrì fún kínní ọkọ ọlọpọ olùwà ní kọ́lẹ̀ ẹ má trọ́ọ̀sì yàn débi pé ẹ̀gbọ́n ọkọ rẹ̀ ni àbúrò ọkọ rẹ̀ ni ànábì ló ń bẹ́ sọlọ́sọlọ́ ànábì ní olùwà ní ẹ̀dìnà fífi náà wàlá takọ̀rọ̀ bú àzìnà ànábì sọlọ́sọlọ́ ní gbogbo ọkùnrin tóun àtobìnrin tí è ṣe ìyàwó rẹ̀ tí èsè lẹ́tọ̀ọ́ rẹ̀ wọ́n bá fi wà níbì kan tẹ́nìkan kẹta ò sí pẹ̀lú wọn ṣètò nìdí wà ní wọn anything ló lè ṣẹlẹ̀ àwọn èèyàn wá ń gba àdúrà nábì à wọ́n bá jẹ́ gbọ́n ọkọ rẹ̀ àbọ̀jẹ́gì ni àbúkọ àbúrò ọ̀ká nábì lẹ́yìn ọ̀gán ni kú alhamu alimau torí pé yìí ń lẹ̀ ní suspect pé ṣètò nílé wà ní wọn ń ṣe ń wọ̀ ó lè wọ̀ ọkọ́ ń ṣe gíní ẹ̀ ń wọ̀ kánrin tá à ń gbọ́ kéésìsì tọ́pọ̀ irú yìí ò ní ìsìláàmù ẹ bá preach ìsìláàmù tá a irú iṣẹ́ báyìí obìnrin ò gbọ́dọ̀ ṣe irú iṣẹ́ báyìí obìnrin ò gbọ́dọ̀ ṣe àmọ́ àwọn ẹsẹ̀ kan bẹ again bóbìnrin bá nídìí rẹ̀ kìí ṣe kí ni kìí ṣe haramu àwọn ẹsẹ̀ kan wá ń bẹ bóbìnrin bá kọ tó mọ̀ ọ́ gbọ́dọ̀ lò ó. wọn ọba nídìí ẹ bí àwùjọ mùsùlùmí bá nídìí rẹ ọgbọ́dọ̀ ṣe é ìtókù mẹ́ni kíkọ wá pé ẹ mọ̀sán sálárì fún bá láìsí ìwọ nídìí ìsẹ́nu àmọ́ àwùjọ mùsùlùmí nídìí kí ni rẹ kó tí yìí ẹ̀kọ́ ọ̀fẹ́ ni ní o ọkọ̀ di dandan ni ká ṣe gbogbo ń jọ jẹ́ kí halal ọ̀rọ̀ dandan ni ká ṣe màlá yatimu alwajibu illa bihi fa huwa wajibu nínú píríncípù ṣẹ̀ríà lọ torí náà ń gbọ́ láti yà lọ bí eléyìí ìyá atani ìyá mubashir al-ansoriya òun ló ní kíni ló ní oko làbí ní àwọn igi làbí ń mójútó ìmójútó ọba sì mójútó tán yóò ta yóò dowó o èyí náà adákùn ẹjẹ afárábalẹ̀ o ẹmẹjẹ aṣọ ìsìlámù ló kọjá ẹjẹ o ẹmọ sọ súnà nẹbi ló kọjá ẹjẹ o ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí ni wọ́n ń kábàámọ̀ pé a káàsà ńgbọlọmọ àwọn wà lọ kó sí ọkọ oníṣẹ́ lọ́wọ́ oníṣẹ́ gidi lọ́wọ́ àgbọ̀ ẹni tí ń gun mọ́ríwá tí ń gùn kadà o àmọ́ kìí ṣe iṣẹ́ gidi tí èèyàn bá rí iṣẹ́ míì kìí ṣe sí ni kìí ṣe iṣẹ́ tí èèyàn jókòó jì gbàgbàlagbà ara bá ti dé ò lè ṣe yóò má kí lọ́ọ́ máa jẹ àgbọ̀ àwọn tí ń gun o àmọ́ à ń bára wa sọ pé ní òdodo ọ̀rọ̀ nígbà tí ọ̀tọ́ lọ́hùn tí ìpéwò orí ọ̀nà pé pé ń tọ́ ń jẹ òtún á níyàwó rẹ̀ náà tọ́ lọ́nà tí èsì jẹ́ táwọn òbí rẹ̀ wọkọ ọ̀ràn iléèwé àwọn òbí rẹ̀ lọ́ràn nígínní lọ́ràn iléèwé tún á ní kò sáyé o ìsìláàmù ìsìláàmù lóbìnrin ọmọ ṣiṣẹ́ o rárá o rárá o ìsìláàmù òbí bá wọn lójú ayé ànábì lélẹ́yìí ti o sallallahu alaihi wasallam ìyá kan bẹ lójú ayé ànábì sallallahu alaihi wasallam ẹ pé kí ni iṣẹ́ tiẹ̀ bí wọn bá fẹ́ dábẹ́ fáwọn obìnrin ọ̀pọ̀ búlà ń gbòòrò mẹdínà sáà nẹbì yẹn lọ pé fún tírénì rẹ pé báyìí lọọ máa dá o ṣé wọn yé ṣiṣẹ́ ní ànábìrí yà ti ń dábẹ́ fáwọn obìnrin ló tún pé pé báyìí ni wọn máa ṣe o èmi ní ìná ọmọ ibi tí ó gbóhùn láwọn àwọn yìí ti wọlé o a sì ní dákẹ́ o bàbá dákẹ́ Ọlọ́run ó bí àwa náà o kò sì sí ní ń fa gbogbo ẹ̀ ju pé ànábìyẹ wọ́ọ̀nù wa pé ẹni ọ̀yẹ́ ọ́ dá sọ̀rọ̀ ń dá sọ̀rọ̀ níbi èèyàn ó kéwú dé ó níbi ọjọ́ orí ó dé tó máa jẹ́ àfa gbogbo òlú fatiwa nu mọ́sálásí rẹ mọ́jú bá ń lọ ní lẹ́wù rẹ wọ́n bí ọ pé bó la kírun bó àmẹ́wọ́ ayé dátà nísìnyí kó wọ́ọ̀kàn ga kámẹ́rà sí síwájú gbogbo ọ̀rọ̀ tó kan gbogbo òlú ní ọmọ dá sí ànábì ní rọwáì bíbọ rọwáì bíbọ ànábì ní aburú ni wọn bá di pé arọjòló táàfì ẹni tí ẹni àbá ìtumọ̀ àdìsí ń tọ́jú ní Yorùbá ni o wọn ní ẹni àbá tàkà fi ra tùpà tó lóun jí kínní ẹni ìtumọ̀ bá nàbì jù wà níbi ní rọwà ìgbébọ̀ àwọn sọ abẹ́nigínní jẹ́ ọ́ni àrọ́jùlọ táàsì non-entity ẹni tí òun náà jẹ́ nǹkan kan tí wọ́n á ń tanú sí gbogbo ọ̀rọ̀ ìlú ọ̀rọ̀ ayé ọ̀rọ̀ gbogbo ntọ́kẹ́ọ́tọ́ tó lè dá tó lè dàlú àti orílẹ̀-èdè wù. ọ̀gá kámẹ́rà wájú olówó dátà àdánwò ni o láyé àdánwò lálàdà àfi ká sì pinná rẹ̀ bàbá bẹ́ẹ̀ burú ju wọ́n ti burú yìí lọ. gbogbo bí àwa ti kéwú ọlọ́run alhamdulilayi adúgbò lọ́dọ̀ ọlọ́run ẹ wọ́n lẹ́ni tí ó tó tó bomi láàmú tó lóun rí kíni tó lóun rí egun ẹni ọlọ́pọ̀ mi lódò nǹkan kí lòun ó rí inú àna ọlọ́run fáwa ni pé gbogbo bí ẹ ti ń pẹ̀ ń gbọ́n tí wọ́n ń ṣe ń bẹ̀ tẹ́ fẹ́ lò ibẹ̀ làwa ti kéwò wàláhì làvin fatiwa ní lẹ́gùn Saudi o kí ni mo wí onílé ọlẹ́ni ó lè dá sí ọ níbi ọ̀rọ̀ tá a fa kọ̀ọ̀kan lè dá sí o. ó ní àwọn ìbéèrè tó bí àwọn afáàní mọ́sálásí tàbí tí wọ́n sọ pé à ah, já fún ọ ní fóònù nọ́mbà bàbá mufti àwọn nìkan ni wọ́n lè dáhùn irú ìbéèrè báyìí wọ́n láàrin àwọn tí ó sojú mi dáadáa ni. wọ́n gbà pé pé lu tiwa kò sí kò sí regulation kò sí kan kó wọ́n kàn máa wí tó wù náà ni bí ti dàrú náà ní ìlú tó bá ti gbà bẹ́ẹ̀ ọmọ ìyanu máa kàn panodé máa máa bú àwọn èèyàn máa sọ̀rọ̀ tí o pé níbi ìgbà tí wọn àwọn tí ń bẹ ń bí apalọ̀ náà gbọ́dọ̀ máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ló kọ́ pa ń sọ̀rọ̀ lọ ló kọ́ pa ń tiwáàsì kódà o kò sì síbì kan tẹ̀sìn ti ráàyè jókòó dáadáa láyé wọn gbàrú ẹ̀ láyé o ní ní madina fatiwa nílẹ́wù onílẹ́wù ọláwọn tí dá sọ̀rọ̀ gbogbo òru ọjọ́ kan gbogbo òru onímọ̀sọ níbi òní mọ̀sọ ní kọ́là mọ̀sọ outside Nigeria mọ̀sọ ní UK mo ti sọ Nigeria ń bí iná láìpẹ́ àwọn ọ̀rọ̀ international politics international law international relations èyí ṣe gbogbo àfáà ni ọmọ ẹ̀dá sí amẹ́ríkà ń ṣe kínní kan ìrànú bá kan kí gbogbo kìí ṣe gbogbo àfáà ọ̀kan gbogbo kínní kan gbogbo àfáà tó dé tàǹtà kan fọ gbogbo ẹ lójú pọ̀ báyìí ọmọ complex international relations and laws ọwọ́ awi tí o pé ní aburú tó wí kalẹ̀ onísìnyí àlèmọ́rin yàn lọ́dún mẹ́wàá ẹ̀yà bẹ̀rù ọlọ́run sọ Ummu Mubashir al-Ansoriya Ummu Mubashir al-Ansoriya àṣọ nìkẹ́ni onílàbínú ṣe ń ṣe fámà náà láàpẹ̀ òun àbí torí náà òjijẹ́ nù ẹ̀dá kan ẹ̀já farabalẹ̀ o ẹ má sọ ìsìláàmù ló kọjá ẹ̀jẹ̀ o ẹ má sọ súnà ànábì ní kíni ló kọjá ẹ̀jẹ̀ o tọ́ ànábì wa ń bi ìyá onílàbídùn yìí ìyá onígi làbídùn yìí pé a tá ń gbin làbídùn yìí àmúsùlùmí àmkàfẹ́rù ṣé mùsùlùmí ló gbin àbí kèfèrí a fàkọ́ọ̀lá ọmọ bàbá ṣe rí a báyìí mùsùlùmí mùsùlùmí ló gbin o. <laughs> فقال النبي لا يجلس رجل مسلم برسا ولا يزرع زرعا فيأكل منه إنسان ولا دابة ولا شيء إلا كانت له صدقة النبي يا مباشر الأمة أن يكون نجمي إن kan يجلس eléso kan àbí ó gbìn nǹkan kan táwọn èèyàn lè jẹ ọsàn ló gbìn ni làbínú ni máńgò ni àgbàdo ni ẹ̀gẹ́ ni ló gbìn ni ló kó ni. fàyà kúlù mí ni wọn ìsánú wàlá dáàbà ẹnìkan wà ń kọjá lọ ebi ń pa ọba mú kan bẹ ọjẹ ọkà ọsàn rẹ ọkà mango àti gbogbo ọtí ń ka mango rẹ ọsàn rẹ tó o tún fi ajá lé wọn ọmọ ni o ànábì ní ẹnu ẹyọ kan tí wọn jẹ ń bẹ nìkan náà láhù sọdà ọwọ́ ọdún rẹ́kọ́ọ̀dù rẹ kó o ṣe sàárà nù. àti èèyàn bẹ́ẹ̀ lè máa yìnbá ìjà àwọn èèyàn pé bébí bá pa ìdẹ bá kọjá yàn yẹ wá ẹja nu mọ́ngò mi yìí o ìsìláàmù àmọ́ o àmọ́ o kò pé wọ́n ó ru báskẹ́ẹ̀tì lọ́ọ̀bẹ̀ o orí gbogbo nǹkan làwọn èèyàn sì gbọ́ níjà ní Nàìjíríà yìí o ọ̀nkọjá lọ òǹdẹ́jọ́ èdè pọ̀ ọ̀ka ọ̀sán níwọ̀nba tó mú tó jẹ ọ̀ka máńgò níwọ̀nba tó ṣe kínní àgbàdo wọn níwọ̀nba tó sùn tó jẹ tí ó fi gbé núró kò kí ọ lọ ké sáwọn ọmọ kí ẹ lọ gbé báskẹ́ẹ̀tì wa wọn ti ní bẹ́ẹ̀ bá jẹ oko olóko sàárà yẹn fún ànábì òbí bá wọn sallallahu alaihi wasallam gbogbo àwọn nǹkan wọ̀nyí ni àwọn èèyàn máa kí àdìsí ànábì wọn máa wá tú síbi tó wù wọn wọn máa tú síbi tá ànábì ọ̀sán dé ẹ̀sẹ̀ ní fún yín o ẹ̀yin tí wọ́n ti ń tu fún náà yín náà wá àwọn tí ó tu gidi fún yín torí gbogbo àwọn tí ń da ayé rú pẹ̀lú fatiwa kí fatiwa yìí náà wọ́n mọ̀ ní kọ́ làlá o wọ́n lọ́ wí wọ́n ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn o wọ́n lànàbì wí ni o wọ́n máa wá wí ń tọ́ lọ́hùn àtànàbì ọ̀bẹ̀ wọn wọn kálukọ pàdé tẹrẹ lọ́dọ̀ Ọlọ́run àmọ́ tó gẹ́ wàhálà tẹ̀ ń dá sáyé yìí tó gẹ́ lọ sinmi sallallahu wa sallim wa barika ala nabiyyina Muhammad wa alihi wa sahbihi ajma'in.